ọ̀yá so ẹ máa gbọ́ àwọn àdísí mọ́ nǹkan mú ayò kitabu sọ́lá ọmọ oní báàbù mọ̀ yóò kọ́rọ̀ fún ìfàfẹ́ wà yóò wá àlìmí àbá ẹwù kẹ́lìmọ̀ wà yóò wá pẹ̀lú sí hajjá ń sọ táwọn sọ fún wa yóò wá ìní sí sígá ọ̀làgbẹ̀ yẹn sígádù tàmùrìn àbí tó tàmùrìn ni pé nǹkan tó pé èèyàn jọ́nà láǹkà pé ní sídẹ̀ so Imam Bukhari ti sọ wà yóò kárò yìí nìyẹn ara àtúmọ̀ tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ni pé sáré tó bá jẹ́ sọ̀hẹ́ lọ́dọ̀ àbí kò sí pé ẹnìkan bẹ́ẹ̀ ní ìsinmi tó fi lórí ṣàpẹ̀ lẹ́nu kadé ibi tí wọ́n sọ wà yóò wá ní kò nípa tó àdéhìsì tó bá là mọ́lẹ̀ tọ̀ ọ wá ní wọ́n gbà wá lọ́dọ̀ nàbàṣin àti jahad àti wọn nùjá yá ní sọ pé alfakiru ọ̀rọ̀ wà kọ́lá àná àná sì sọ fún un náà pé asọ̀rọ̀ asọ̀rọ̀ nàbí sọ̀tẹ́lá alfakiru ànábì kásọ̀ kó níbi kan rẹ̀ ẹmọ agbẹ́sí mọ̀ bukari wà àdíìtò anasin asinatu àdíìtò anas ìsinadu rẹ̀ lágbára ó wà akúwá àmọ́ wà àdíìtò jarhadi ahwafu sábàtún ahwafu ìsìyàtà sọ́nà pé àdíìtò jarhadi òun ni ó jẹ́ ká precaution because ah, bá dìsùn ò bá tẹ̀ mẹ́kùnà tó káwá sí tán lẹ̀ ṣẹ́gbọ́n mi káwá sí tán lẹ̀ sábà pa àwọn ọ̀nà ọ̀dọ̀ ìfúnmi ọ̀dọ̀ ìfúnmi àdísà náà sinà ni àdísà anasin ahmed bá fẹ́ wo isnad àdísà anasin kankan ó lágbára òun ni ó lágbára jù tábà ń sọ̀rọ̀ pé àdísà bá fi ṣe ìdájọ́ bí àwọn àdísà ìjọra bí ìṣọ́lá bí àwọn ah, òun ni yóò jẹ́ kí ààfin ní lùsì precaution já kó papọ̀ ẹ́n ó ní kiri àtà yóò kọ̀rọ̀ jàmìnì ìtìláàfì títà fi lè jáde kó bí ìtìláàfù wọn nígbà tá a mọ̀ káwọn àfáà kan sọ àwọn àfáà tó pọ̀ náà pé alfakiru ọ̀rọ̀ àwọn kan sọ pé lẹ́sàbẹ̀ ọ̀rọ̀ ẹjá ṣe ètò ṣe wípé a lè kọ́ra àwọn méjèèjì papọ̀ hmm? ibi tí ẹ̀ ti máa ń lọ ìtìyàtù ní kí ní situation yìí òun ni pé bí nǹkan tẹ̀sí ó lẹ kò lágbára ń lẹ ẹ̀rí rẹ̀ ò pé evidence yẹn ò kún àmọ́ kò sí ẹbí lẹ kò sí ẹbí lẹ tẹ bá ti wo àwọn nǹkan míì tí mo bùkọ́ dákọ̀ ẹ ti mọ̀ pé níbi hadith ẹ̀ mọ̀mí ti ń lọ níbi ẹ̀rí ó ní wàkọ́lá abu musa abu musa bí hadith ẹ̀ ó sọ pé gáfọ̀ nàbí sọ́ọ̀sọ́lá òkùbàtẹ́ yí yí nà dákàlà osman àlejò sọ́wọ́ àwọn anulé ó wàsọ lé náà máa sọ lé kéèyàn kàn fà wàsọ ó sí orúkún rẹ̀ lẹ̀ ẹ́ àwọn bá pè wọlé oṣù wà náà lóṣù wà ẹ ó mọ̀rọ̀ wọlé oṣù wà náà lóṣù wà rẹ̀ nígbà tí òfin wà ní fẹ́ wọlé ta ló fẹ́ wọlé òfin wà ní ìṣòro àjùkọ rẹ̀ ọwọ́ akọ́wà orúkún rẹ̀ ànábì wa ní àlà àsáyé mímọ ilẹ̀ sáyé nínú màláìka kí mi náà tìjú ẹ̀ ń táwọn màláìka náà ń tìjú náà Imam mùkọ́lẹ́ tó bí ń sẹ̀rí bí tọ́lá àníbì sọ́lá kan sí pé tó bá bí àwọ̀rọ̀ bá ní yóò sí ilẹ̀ fún wọn yóò sọ fún Abubakar pítọ̀ ó sì tó fún ọ nìkan ni ó mú yàn wá ó tún ní lẹ́rùmọ̀ sábì sọ pé asàlá alárọ̀sólì wà fákìdù wà láfáàkì ọlọ́run ọba sọ ayé àkàlì fún òjíṣẹ́ rẹ̀ ìtàn rẹ̀ wà lórí ìtàn mi báyìí fàtàkù láti àlàyé tó débi pé àtàkìtò à ń tàró dọ̀fà pẹ̀lú ibi táàbí mú ọdẹ jẹ ẹ̀rú bàbí tí kò ní fọ́sà ní láyé tí wà ìbàjẹ́ bá lọ́sọ̀sọ́ àti bí ó wu ojú bó ṣe wà lọ ṣèmọ́ bùkọ́ ní fún àwọn ẹ̀rí wá sí fi hàn pé ah, fákìtò yìí ṣe àwọ̀rọ̀ tóbi tá a lè gbé ilé ṣùgbọ́n tó pa fẹ́ wà àfùwà. ẹ̀yìn tí ta bá fẹ́ mú ẹ̀rí ẹ̀rí yìí nípa jù yẹn lọ ẹ ká kóun náà papọ̀ kí ẹ ibi tó ń dóni ẹni pé hadith anasin asnad wà hadith jarhadin ahud so ni wọ́n sọ ń bí báyìí pé aláyà àtàkìdá ìṣẹ̀lẹ̀ àmàlì bí gbogbo ìtàkùn kọ́mọ́tì ti rí pé bí pé àdíṣì yẹn ó sì nípa ó sì nílẹ̀ bí wà àdíṣì sọ̀hí ìṣe rẹ̀lẹ̀ tẹ́wà tí wọ́n tí mọ̀ kọ́ ní wínísí pé ní ṣe ṣe èlé bí àdíṣì anáṣẹ́ ti jẹ́ hàd evidence àdíṣì anáṣì ní evidence jẹ́ hàd ṣùgbọ́n ìhtìyàtì pé nípa ìtò ọjọ́ ọ̀sọ̀ pé ah, ẹ̀yìn ní sọ àdìsí jarhadu kì í sáà tó kúrọ́ lẹ́nu tó sọ wọ́n bá gbé ló sì protect you because ah, ká sọ pátá ìyẹn wọn wá sí tẹ́lẹ̀ pé tọ́rí ẹ̀rí olórí ká sì tán ká má sì tán kírun ká ah, má sì tán kírun dákọ̀ àdìsí wà lórí ẹ̀ kì í sì kúrọ́ ló sọ wá ìtàn hmm, hmm. sọnù ìtẹ́ẹ̀rí ni pé bí mo mọ̀ nínú àti pé ìtẹ̀ iṣẹ́ àárọ̀ tó bọ́ ipá àárọ̀ náà ní iṣẹ́ àárọ̀ ànábì rẹ̀ rẹ̀ ọ̀hun òfin ìtẹ̀ àtùn pé kéni tí bẹ́ẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ sọ ẹ̀rí ìnà ẹ̀rí ìnà àdílódé bọ́lọ̀ lọ kọ́dà kọ́dà kó mọ́ dọ́dọ̀ Ibn Hazm náà anybody tó bá sọ́jà àwọn ìsìn náà ẹ̀ lè fi àdìsí àná sí gbogbo àwọn ìtẹ́wọ̀n tẹ̀wọ̀n torí rẹ̀ lẹ́sìn rí wípé ṣẹ́ra àgbà náà ṣọ́nà ọ̀la máa kàlẹ̀ ṣẹ́wọ̀n láti àwọn náà tẹ̀lé Ibn Qudama àwọn èèyàn bàbá àdìsí pé pé àdìsí ọ̀sán àti tẹ́lẹ̀ àtàwọn míì ó sọ́ọ̀nù láti wá pín àwòrán sí méjì láti àárọ̀ tó mú káfà àárọ̀ tó mú ní ẹ̀pọ̀ pé òsì tó kò lè fẹ́lẹ̀ ìyọ̀ lè ṣe kalẹ̀ àárọ̀ tó pé nígbà míì náà àárọ̀ lòun náà kò nípa tó ẹ̀wádìí àlejò dáàbòbò nípa àlejò ní sọ́kò kan nípa bọ́sí mẹ́lẹ́ ẹ̀dá àkọmọdé tẹ̀ ìmú àdúró wọn àkọmọdé tẹ̀ tó bá ti wà sọ̀rọ̀ ìdáná hmm. òun náà lè fi rí ọ̀la àdá lẹ́nu pé àwọn àfa òfẹ́ jáde tó bẹ́ẹ̀ lórí pé wọ́n láwọn èèyàn ń gbá fútbọ́ọ̀lù wọn àti ìkálẹ̀. lẹ́bí pé nìṣe wọn ò gbùn nígbé fátúwàdé gọ́ọ̀mẹ́ntì jẹ́ sẹ́pàá tọ́ní kí dájọ́ bọ́ọ̀lù ẹgbẹ́gbà wọ́n sí dọ́lẹ̀ náà lẹ́yìn ẹgbẹ́ ìgbà wọ́n sí tẹ́lẹ̀ náà haram wàkílẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ so in náà bá ń sọ nígbà yìí ibi lẹ́yìn abáláde nìkan jẹ́ dọ̀ọ̀yẹ ìtàn sọ ibi a sọ pé òdodo ò lè sí mẹ́ so now wọ́n àwọn àtọ̀kọ́ nígbà tó bá ti wá ń ṣe ó wà ní ìtìkọ́ọ̀dù pé òun náà jẹ́ sọ̀hí ó wà sábì a ṣe understand ìtumọ̀ rẹ̀ nú àwọn tálẹ́sẹ̀ lọ́dún fún ọ̀tọ̀ ní tán tún fún wọn wọ́n ní báwo lè ó ṣe lò nǹkan tó ní bílíì tó wà sáábì a ní òkè báwo làwọn náà ṣe ń bí yìí fọ̀rọ̀ àmàná Israel nígbà sáṣọ ní Israel ìdá sọ̀rọ̀ ní pé tábàtì pé méjì níṣẹ́ wọn inú fún wa àti kọ́dà ilẹ̀ ìfàdọ́rẹ̀ ìrìnàrí ẹja ṣe láì so nǹkan mẹ́ta yìí ká tó wá kàtà ẹ̀yìn kí nǹkan ọ̀rọ̀ ilé ibn abi hatim kama bo men be ko tel mafi bu manaji o wa rodo ibn abi hatim mo so ko an la ko ko ye hujjar wa ta'lil wa ilal o ko se tafsir ibn abi hatim ilal àwọn hadith ko se ilal al abu abu abab al ilal al musnad al o se ilal ya abab al fiqhiyya e àwọn hadith tó ṣe pé wa be to ki to ki tabu tahara ọ̀wọ̀n àti ìsọ̀pẹ́ ńlá wọn lọ kìí sábà hajj yóò máa wá pé òun bí bàbá àwọn àbọ̀ hati òun bí kọ́sìn bàbá àwọn ìwé tó jẹ́ tó jẹ́ kọ́sìn bàbá àwọn àbójọ́ra yóò máa bí wọn ẹ máa gbọ́n tó wí a lè confam kí ni bí lánàá rẹ̀ ó ní sàmì ètò àbàzọ́ra yẹ kó òun gbọ́ sàbòjọ́ra sọ fún mi pé ẹ hadithu zaidu bin arqam an nabi sallallahu alaihi wasallam fi dùkúlù ìkàlá àdéhùn tí máa tọ́ gbà wá pa wíwọ kàlá wíwọ tọ́lẹ́tì kọ̀dẹ̀ sálàfòfin ìyapa ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn oníhàdìsọ fi gbà wá fàámà sàáìdì múnà àbí àrúbá sàáìdì múnà àbí àrúbá tó jọ́ makí òkò tààdà bá rántí látà sọ́rọ̀ sàmẹ́lì mọ̀ṣúwọ́rọ̀ sàáìdì múnà àbí àrúbá ó jọ́ fa iná hù yẹ̀kú níbi ìsinàdì wọn sọ pé à ń kọ̀ عن القاسم بن عوف عن زيد عن النبي tàbí láti máa bí ọgbà àgbẹ̀dọ̀ ó gbà lọ́dọ̀ kọ̀tàdà ọ̀dọ̀ ìgbà lọ́dọ̀ kọ́sí bùn àwọn and zayd bùn arqam and nabish in this hadith àbẹ̀ ọgbà àgbà wọn. wà á dẹ́sẹ̀ abdulaziz bùn suhaib abdulaziz bùn suhaib dẹ̀bára tí òun náà lọ́rọ̀ máa fi kọ̀tàdà òun gbà wá and anas eh? ok eh, ibrahim abẹ́rẹ́ olúwa wa gbà wa abdulaziz musa gbà lọ́dọ̀ ibrahim gbà lọ́dọ̀ àná àbújọ́lá wa sọ fún pé ah, nígbà ìpa bá ní ká wéèjì afẹ́kọ̀ tí a sàáyé ní àbí àwọ́bá àti um, lọ́dọ̀ kọ̀tádà abdulaziz musa gbù jẹ́ lẹ́gù kọ̀tádà jàre àmì ìjọ wọn jọmọ kí ó aná abdulaziz musa gbù pẹ̀lú kọ̀tádà wọn jọmọ kí ó aná ẹnìkan gbà wa ní nítorí kí abdulaziz musa gbà aná sàbílùmọ́ àbí ọlọ́gbà agbára an tọ̀rí kí kọ̀tádá an alkọ́sìn gọ́nà an zayd bin alkọ́ òun ló tọ̀rí kù zayd bin alkọ́ àbúlágbọ́n sọ ébù ló tọ̀rí kù anas tó kọmù àbúrúzọ́ àwọn àṣọ pé pẹ̀lú tó mú wọn pé àdís anas aṣùpá pé tọ̀rí kù sí anas ẹ̀ ló jọ kókọ̀ rẹ̀ ẹ má gbọ́ kóòtù wọn sọ fún muslim sàdísì ìsìláìlì gbọ́nà muslim yẹ̀zídù fi ìhì ó ń fi kún bẹ́ àdísì sọ ní àdísì aláwọ̀mọ̀ ní àwọn ìsìláìlì kó sọ lọ́kàbáyì ìgbé ìsìláìlì gbọ́nà muslim fi kún bí àdísì ẹ̀ntẹ̀ pé aláwọ̀mọ̀ ní àwọn ìsìláìlì kó sọ lọ́kàbáyì múnà ṣẹ̀tọ́nù àrọ́jìsí ànájìsí pé òun fi àrọ́jìsí ànájìsí síbẹ̀ wa Ismail lọ́yìn ẹni tó fi lẹ́yìn kùn yìí tó fi àrọ́jìsí anájìsí tó fi kùn ìwé lọ́yìn fún ni ọ̀hún wá ní bọ́sí á jẹ́ lọ́yìn fún yìí tòun bó ti jẹ́ lọ́yìn fún tó fún ẹni jẹ́ lọ́yìn fún tó bá fẹ́ kọ́ tó bá أكاروا اللهم نعوذ بك من الخبث والخبائث اللهم إني أعوذ بك من الرجس النجس الخبيث المخبط الشيطان الرجيم Abu Zur'a sọ wọ́n fún lẹ́yìn àti sọ pé Ismail bónú Muslim tó wà ló fi yìí kún ló fi fi àbọ́jú ànájì kún tó ti mọ̀ pé Ismail dọ̀yìn ilé ẹ̀kọ́ jẹ́ ẹ̀rọpa nígbà tó dọ̀yìn kún tí ìtàn délé yìí kún ẹ̀yọ́ kó dà àwọn àdìgbè tó jẹ́ sọ ìsìn lọ́pọ̀ bó bá kírun náà fún àrọ́jú sàn náà kọ́dọ̀ òun kò ní rí ìsìn tó ń gbọ́ ọgbà ní ìsìn wa òun lè ti fún àṣàrò yẹn lọ́wọ́ sọ pé àrọ́jú sí nájì sí ọ̀bí ìsìn lọ́mọ kọ́bà ibi ṣe fọ́nà ilé wẹ̀ ibi ṣe fọ́nà ni kò sí ó kọ sáàtì máa fún nájì sí ní ṣètọ́ rọ́jì sí ní ṣètọ́ kọ̀bí ìsìn ní ṣètọ́ fa inna hadha du'a'u du'a lélẹ̀ náà tí yóò ṣe bẹ́ẹ̀ lé ní ọ̀rọ̀ onílé ìṣẹ́ pé ah, ah, du'a àgbé àkàrò bàbá yìí ẹjẹ́ ah, bàbá yìí bùgbẹ́ rẹ̀ ká gbogbo tó bá gbogbo wọn so ó ẹ̀sàbí ṣe bá ọ̀yẹ́ fòní ó tún ẹ̀sàbí ṣe bá ó lè fi kún fa inna hadha du'a'u àbùdó àtàrọ̀ ọ́dún ní ṣẹlẹ̀ so another one níbi ìdìsẹ́ ń kíní nígbà tá a fún ní hadith àkàrọ̀ ju ìdọ̀mà ó ní wà níta ìsìnájọ́ takú mú bí ẹ̀kọ́ ìjà ìsìnájọ́ kàrí ètò tó débi sẹ́ẹ̀ lórí hadith àkàrọ̀ ju ìdọ̀mà inṣàlá máa ṣe kiri ìrìnlẹ́sì papọ̀ máa wọn kan kú nu mọ́tálà yìí isnad ẹ̀ látàkùn lè ọjà bẹ́ẹ̀rọ adìní àkóòlù bì ṣùgbọ́n ìtàdí fi ìjọ náà lè ní bẹ́ẹ̀ lọ màá lọ bẹ́ẹ̀ lè adìnàhù afúláhù ní àárọ̀ ìrọ̀lẹ́jà ṣe lò bí náà ìmọ̀ọ́mù kan sọ àbúkẹ́ni kan sọ àbí ìdètò máa bá fi òun náà lè ní lọ ó wà afúláhù ó dá lọ́dọ̀ tó ń lu òfin náà àwọn èèyàn lọ tó ń ṣe tí n bá lo eléyìí náà ṣe bí ìtí ìpàdàmọ́ lọ lè lò náà lè lò lè sinmi. níta ń sọ pé a ti establish pé lóòótọ́ pé kẹ́sì sáfíríkọ̀ láàrin pé àkàmù lélẹ́yìí pàdé ìlú ó dọ́dọ̀ wọn dáadáa ó dọ́dọ̀ wọn dáadáa. Hmm? Eh, Adéṣe yóò dà fún another oyè mi àfàràjù dọ̀mọ́ ilé ìwọ̀n gbọ́ngbọ̀n gómìnà ilé ìtẹ́jọ́ ìtumọ̀ kan rí èyí reason tí àwọn oníhàdíìsì tátó máa fi ń lọ lọ ẹ̀fù nìyí wípé sábà ṣe aláyàkú na fi bá ṣe ń àfàfàdà dọ̀yìn kò ní tó sọ àmọ́ ní báàbù tí ń sọ kò sí nǹkan tó wà sàré jù lọ wọ́n wà ló tẹ́ àwọn lọ́nà ìyá àbáwọn fẹ́ lu ọpọlọ ẹnu ọ̀rí kọ̀ mí ìtún nìkan tó ṣe kí lẹ́rí wọ́n ṣe ẹ̀sìyá dẹ́sà àbáwọn náà gbà pé dọ̀rí fún so náà ẹ̀sìyá tù yẹn làwọn èèyàn gbọ́yé nípa fọ́nṣàn wa tẹ́sì òpé bọ́yà nkẹyọ kan tọ́ka wàá tàbí kéèyàn má fi nǹkan kúnnú ẹ̀sìn ìyẹn tẹ́ni tó jókù rọ àtẹ̀ntì mistake ẹ̀ pọ̀ kọjá táwọn fa ilé ìkéde jẹ́ mistake bọ̀ fẹ́ni sábà pé olódodo ni ti wọ́n tó fẹ́ dúbò tó àlọ́ rẹ̀ kó sọnù òun náà ni wọ́n lò ń bi pé èèyàn jó gbé dá àwọn gbà mẹ́ the other one yìí ẹ̀sẹ̀ yá tù mí mo fẹ́ rán lóòótọ́ mo fẹ́ dí pẹ̀lú ẹ̀ mo bá dí pẹ̀lú ẹ̀ nǹkan ló ṣàdíjà náà bí níbi wọ́n lọ́wọ́ bọ̀ wọ́n bọ̀ so wọ́n balance ẹ̀ maslaha masada ṣé masada kò mo fẹ́ blọọkì ní kí n bá rí kí ní ìgbà lọ́dọ̀ lé ní ẹ̀sẹ̀ ti lọ náà ni ìwà làgídí ìyàrá gidi ṣe máa bọ̀ yóò kọ̀ kájọ lọ́rọ̀ ẹ̀jọ́ yóò kọ̀ mú kó síta látàwọn kan nígbà tó wà. tó méjèèjì làwọn gbé lọ́wọ́ pọ̀tàwárò pẹ́ yọ̀ọ̀kan náà gbé lọ. àǹtí tara wá jìrẹ̀ nílẹ̀ náà látò máa fi ẹnì lágbọ̀n fẹ́ dẹ́sẹ̀ àwọn sálákùn àwọn náà fẹ́ tẹ̀lé rẹ̀ ṣùgbọ́n àwọn àkáǹtì ní sẹ́tẹ́tẹ́ kàńtàlásọ̀ àwọn ṣé bí wọ́n fẹ́ máa máa ṣe bẹ́ẹ̀ kẹfà àti tó á fi ẹ̀sìn wọn náà pẹ̀lú ọgọ́rùn nínú ìtùtù fún àwọn ìtàkùn discourse lórí ẹ̀kún láti àrí ẹ̀lẹ́kájú náà ẹ̀sọ́lọ́ lọ́wọ́ ala muhammadu wa ala alihi wa alihi wa zọ́ọ̀lù zọ́ọ̀lù yẹ́kúlé wa sallam salamu alaikum wa rahmatullahi